bisimilayi kuli allahu fún fadilatu sheikh alimam alibusoyiri ọ̀nà ogun bisimilayi rahmani rahim kuli allahu adu allahu somad lami yalidi wa lami yaladi wa lami yakun lahu kufuwani ahad bisimilayi kuli allahu fún gbogbo òkú mumini àtàwọn afáwa bisimilayi rahmani rahim kuli allahu adu allahu somad lami yalidi wa lami yaladi wa lami yakun lahu kufuwani ahad amina yallah bisimilayi kuli allahu fún bisimilayi izaja àwọn ṣe ọlọ́run kó máa bá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáńlá ayé بسم الله الرحمن الرحيم إذا جاء ناصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا naam lónìí tọ́pìkì wa tòní ni a ní ká kọ́ra wa lẹ́kọ̀ọ́ nípa àwọn obìnrin Tí oògùn tá a lè fi fọ inú fún obìnrin generally ẹni èyíkéyìí nínú àìsàn inú tó máa ń da obìnrin láàmú tí ò kí ń jẹ́ kí wọ́n lè conceive tí ò kí ń jẹ́ kí wọ́n lè lóyún oògùn ẹ̀ la ní ká kọ́ra wa ká ṣàǹfààní ńbẹ lónìí ẹ dẹ̀ gbìyànjú ẹ ṣe à program ẹ ṣe ẹ̀ káwọn èèyàn lè jàǹfààní ẹ̀ bóyá ẹ̀dá ń da obìnrin láàmú ni bóyá ikùn obìnrin wú ni kò lè lóyún bóyá ikùn ẹ̀ ń gbóná ni èyíkéyìí nínú àrùn inú tó máa ń da obìnrin láàmú tí ò kí ń jẹ́ kí wọ́n lè conceive tí ò kí ń jẹ́ kí wọ́n lè lóyún oògùn ẹ̀ la fẹ́ kọ́ yín àmọ́ síwájú kẹ tó ṣiṣẹ́ yìí àbí tẹ bá ṣiṣẹ́ yìí tán ọlọ́run jẹ́ rí gbígbàdúrà nǹkan tá a ti lò dáadáa ni ọlọ́run bá tó ń fàṣẹ sí nǹkan yóò fàṣẹ sí síwájú kẹ tó ṣiṣẹ́ yìí àbí tẹ bá ṣiṣẹ́ yìí tán ẹ fi nǹkan tẹ bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123 214254 account number fáwọn ọmọ aláìní 0123 214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria account number àwọn ọmọ aláìní fún charity nìyẹn gbogbo ẹnikẹ́ni tó ní ìpèníjà lórúkọ ń bẹ ọlọ́run ọba ó ní àrùn kan sí méjì kò jẹ́ kó lè dọlọ́mọ láyé kò jẹ́ kó lè lóyún kò jẹ́ kó lè conceive wọn láìsàn yẹn wọ́n nínú ẹ̀ ló wà wọ́n lẹ́dà ń dá láàmú ni wọ́n nínú ẹ̀ tó wú yìí kò lè jẹ́ kó lọ kò lè jẹ́ kó lóyún wọ́n níkùn ẹ̀ tó ń gbóná yìí kò lè jẹ́ kó dọlọ́mọ láyé gbogbo àwọn àrùn inú pátápátá tó máa ń da ẹ̀dá láàmú tí ò kí ń jẹ́ kí wọ́n lè ṣe kí ni o kóbìnrin lè lóyún obìnrin ló níṣẹ́ yìí o ẹ sọ fún ẹni bẹ́ẹ̀ kó lọ bá wa wá èso abèrè tẹ bá ti gẹ́ẹ̀tì èso abèrè ẹ wá gẹ́ẹ̀tì egbò àjẹ́òbálẹ̀ root tẹ bá ti gẹ́ẹ̀tì egbò àjẹ́òbálẹ̀ yẹn egbò àjẹ́òbálẹ̀ yẹn ẹ wá fọ́nù ẹ ha root yẹn ẹ ha ẹ ha root yẹn lẹ fẹ́ lò ẹ ha ẹ ha ẹ ha sílẹ̀ lẹ́yìn ìgbà tẹ bá ti fọ́ root yẹn kẹ wá fi ọ̀bẹ kẹ fi ha root yẹn tẹ bá wá ha root yẹn ẹ kó pọ̀ mọ́ èso abèrè ẹ wá èso awogba níwọ̀nba ẹ fi sí náà ẹ wá ìtùbọ̀n díẹ̀ ẹ wá òkúta tìró tìró tí wọ́n ti lọ̀ ẹ lọ nǹkan mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ èso abèrè egbò àjẹ́ ọ̀bàlẹ̀ èso awogba ẹ̀tù ìbọn díẹ̀ tìró tí wọ́n ti lọ̀ òkúta tìró jẹ́ márùn-ún ẹ lọ nǹkan márùn-ún papọ̀ tẹ́ bá ti lọ papọ̀ tó kúnná dáadáa ẹ fẹ́ fi ṣàgúnmu ni o tó kúnná dáadáa tó kúnná bẹ́lẹ́bẹ́lẹ́ obìnrin tí ó ń retí àánú ọlọ́run tí ò róyún ní tó fẹ́ dọlọ́mọ láyé tó fẹ́ lóyún tó wá ní àìsàn kan ló ń bẹ níkùn ẹ̀ tó fẹ́ fọ inú torí kí ní lọ fọ gbogbo system gbogbo àìsàn tó bá wù kó máa wà níkùn obìnrin tí ò kì í jẹ́ kóbìnrin lóyún ni ló ń ṣiṣẹ́ fún ó máa clear everything then after tóbìnrin yẹn bá ti lo kíní yẹn kó wá ṣe sáà ní pẹ̀lú olólùfẹ́ pẹ̀lú ọkọ ẹ̀ bí isinilayi bí isinilayi masha allahu ta'ala masha allahu la quwwata illa billah pẹ̀lú àṣẹ ọlọ́run ọba tó dá gbogbo àgbáńlá ayé yányán obìnrin náà yóò dọ́ lọ́mọ láyé yóò lóyún kó tọ́jú ara ẹ̀ kó dẹ̀ gbára lọ́lọ́run wa tẹ́sí mu bí abúlé ìjẹ̀mí àwọn àtàfàràkù má jẹ́ kí nǹkankan kó split kó ya ìwà àtọ́lọ́hún dúró tọ́lọ́hún pẹ̀lú àgbo ájò tó fẹ́ lò yìí náà wàá dúpẹ́ torí nǹkan tá a ti lò dáadáa ni tó bá ti wá gún gbogbo nǹkan wọ̀nyí papọ̀ tó ti sọ́dà gún mu ọjọ́ tẹ bá fẹ́ lo iṣẹ́ yẹn ní kúrò nulẹ̀ ẹ kàn ra máa bu díẹ̀ ẹ máa bu sínú ẹ̀kọ́ gbóná ẹ máa mix ẹ̀ pọ̀ ẹ máa mú obìnrin náà máa mú tó bá ti mú kó ó máa mọ̀ pé òun ò ní jáde lọ́jọ́ yẹn toró máa lọ toilet ó máa yà á ń gbẹ̀ẹ́ so àwa ń lé ẹ̀kọ́ gbóná powder tó dẹ̀ ti lọ yìí kò ní jẹ́ kó pọ̀ díẹ̀ náà ló máa fi sínú ẹ̀kọ́ kó má sọ pé ara òun stubborn gbàgbé kó ṣàbù díẹ̀ bá ṣe sọ yìí kó bù sí inú ẹ̀kọ́ gbóná kó mix ẹ̀pọ̀ kó mú tó bá ti mú ó máa fẹ́ yẹ kó lọ toilet tó bá ti ń lọ toilet má jẹ́ mu iṣẹ́ yìí so tó bá ti lọ toilet bẹ́ẹ̀ méjì bẹ́ẹ̀ mẹ́ta wọ́n ní kó máa kó máa try kó máa ṣanra kó máa funfun mi ṣanra ẹ̀ pé kò lọ bì kankan ilé ló wà fẹ́ treat ara ẹni kó máa bomi wẹ̀ tó bá ṣe ń lọ tọ́lẹ̀tì yẹn so ó máa stop ẹ understand so tó bá lo bí ẹ̀ mẹ́ta kó wá wo nǹkan tọ́lọ́run bá fẹ́ ṣe lóore fún kò jù bẹ́ẹ̀ lọ ẹ dẹ̀ gbìyànjú ẹ fi ètò yìí ẹ fi ránṣẹ́ sí àwọn obìnrin àwọn èèyàn tó lákẹ̀ẹ́ tí wọ́n nídìí ẹ̀ ẹ jẹ́ kí n tún sọ lẹ́ẹ̀kan sí gbogbo obìnrin iṣẹ́ yìí ó ń fọ ikùn ó ń fọ inú fóbìnrin ni ó dẹ̀ tún ṣiṣẹ́ fún ẹ̀dà tí kì í jẹ́ kóbìnrin lè lóyún tí ikùn obìnrin bá wú tí ò lè lóyún náà iṣẹ́ ìtún ń ṣiṣẹ́ fún tí ikùn obìnrin bá ń gbóná tí ò lè lóyún iṣẹ́ ìtún ń ṣiṣẹ́ fún iṣẹ́ yìí ń ṣiṣẹ́ fún gbogbo àrùn kárùn tó lọ máa ń wà níkùn obìnrin tí ò kí ń jẹ́ kí obìnrin lè ní oyún tí ò kí ń jẹ́ kí obìnrin rí oyún ní tí ò kí ń jẹ́ kí obìnrin lè conceive gbogbo àrùn kárùn tó bá wù kó wà níkùn obìnrin tí ò jẹ́ kó lè rí oyún ní òun níṣẹ́ yìí ń ṣiṣẹ́ fún ẹ wá máa gbọ́ ẹ wá èso abèrè ẹ dẹ̀ wá egbò àjẹ́ òbàlẹ̀ egbò àjẹ́ òbàlẹ̀ yẹn ẹ fọ́ nù kẹ ha èyí tẹ a lára gbòǹgbò yẹn lára rúùtù yẹn òun lẹ fẹ́ lò tẹ bá ti a ẹ kó pẹ̀lú èso abèrè ẹ wá èso awogba ẹ fi pẹ̀lú ẹ ẹ wá ìtùbọ̀n díẹ̀ ẹ fi pẹ̀lú ẹ ẹ wá tìró òkúta tìró tìró tí wọ́n ti lọ ẹ fi sí ẹ lọ gbogbo nǹkan márààrún ìpapọ̀ tẹ bá ti lọ papọ̀ tó kúnná dáadáa tẹ ṣe lágùn mu kí obìnrin náà ọjọ́ tó bá fẹ́ lò kò ní kúrò lé kó bu díẹ̀ nínú páúdà yìí kó fi sí inú ẹ̀kọ́ gbígbóná kó mú tó bá ṣe ń lọ tọ́ẹ̀lẹ̀tì má jẹ́ mu iṣẹ́ ẹni pé kó máa bomi sára kó ṣanra so kò ní lè weak so ó da púpọ̀ fún gbogbo àìsàn tóbìnrin yẹn bá ti lò bí ẹ̀mẹ́ta kó lè dáwọ́ ẹ̀ dúró kó tún fi ṣe sáà ní pẹ̀lú olólùfẹ́ so bet èso rẹ ni ó máa jáde ńbẹ̀ nǹkan tá a ti lò dáadáa ni ọlọ́run àǹfààní bàríkà sí ẹ ṣe ẹ̀ka àwọn èèyàn lè jàǹfààní ẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tó bá wà ní ìpèníjà lórí ẹni àìsàn àbí spiritual problem ẹ whatsapp nọ́mbà wa international nọ́mbà wa lélẹ́yìí plus two seven six one two nine five six three eight nine international nọ́mbà wa plus two seven six one two nine five six three eight nine Nigeria nọ́mbà plus two three four eight zero thirty four twenty two eleven fifty nine nàìjíríà nọ́mbà wa nìyẹn ímeèlì wa at gmail dot com because ètò yìí kàn jẹ́ ẹ̀kọ́ nípa ìwòsàn page ni but ètò yìí ń wá láti global dahiratudikrulai islamic organization rukia and health or spiritual department ni ètò yìí ti ń wá so fún gbogbo àwọn tó bá dẹ̀ fẹ́ visit wa ní south africa tó ń fẹ́ wá sí ọ́fíìsì wa ní south africa àbáwọn tó wà ní south africa tó ń fẹ́ wá sí ọ́fíìsì wa ẹ wá sí ọ́fíìsì wa ní nọ́mbà two nine three Madiba Street Pretoria Central ní Pretoria ní South Africa Navy House ní Pretoria Central so office or room three O oh eight òun ni office number wa ẹ ti understand bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá wà South Africa ẹ wá sí navy house building navy house building yẹn ní two nine theory madiba street ní pretoria central ní pretoria ní south africa two nine theory madiba street yẹn building yẹn ni wọ́n pè ní navy house inú navy house yẹn third floor number office, yẹn nọ́mbà rúùmù yẹn nọ́mbà ṣọ́ọ̀pù yẹn tí òun náà ní three oh eight ẹ kàn sí wa ẹ bá wa ń bẹ gbogbo nǹkan tó bá wù tẹ bá fẹ́ consult wa kò bá jẹ́ spiritual problem ni kò bá jẹ́ evil problem ni kò bá jẹ́ sickness ni kò bá jẹ́ infection ni kò bá jẹ́ disease ni <laughs> ẹ kàn sí wa pẹ̀lú ògo ọlọ́run ẹ dùnnú kúrò lọ́dọ̀ wa ni bí ìsínilẹ̀ àìtàhálà confam ni o àjọ àwa gbà gbogbo ẹnì pé ní níjà ọ́fíìsì nọ́mbà wa la sọ yẹn pẹ̀lú Uh, whatsapp number wa nigeria and international number wa so ẹ gbìyànjú kẹ́ share program yìí káwọn èèyàn lè jẹ àǹfààní ẹ̀ oògùn tó dáa ni torí àwọn èèyàn ńlá kì foríṣiríṣi ẹlòmíì ọ̀tọ̀ ló máa tírètì ẹ̀dà ẹlòmíì ọ̀tọ̀ ló máa tírètì kíkùn ẹ̀ máa gbóná torí tó kíkùn obìnrin bá ń gbóná àti lóyún ọwọ́ ọlọ́run ló wà tíkùn obìnrin bá wú tí kì í sì sí pé lóyún àti lóyún ọwọ́ ẹ̀ ló wà àìmọye àwọn àìsàn tí ó lè jẹ́ kóbìnrin conceive tó bá fẹ́ treat ẹ̀ àwọn àìsàn yẹn ní oògùn lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ oògùn tí mo ń ṣàlàyé fún yín ẹni èyíkéyìí nínú àìsàn inú fún obìnrin ni tá a dẹ̀ ti lò tá a bá bẹ́ẹ̀ táwọn èèyàn lè máa testify sí so kò sí irọ́ nínú kéèsì wa àdúrà wa gbà lẹ́ẹ̀kan sí gbogbo wa ẹ ká gbìyànjú ká máa ṣàánú àwọn ọmọ aláìní ká máa ṣàánú àwọn aláìní ká máa dá sétò ẹ̀sìn account number ní fáwọn ọmọ aláìní lẹ́ẹ̀kan sí zero one two three two one four two five four account number fáwọn ọmọ aláìní zero one two three two one four two five four Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria. Massalamu wa ilal liqai.